nípa usul thalatha àti uh, arba'in an-nawawiyya àwọn náà ni al-ustaz abu abu abdullah ibrahim dasuki yusuf so kí a gbìyànjú kí a ṣe tíra wa kí a máa tẹ̀lé wọn láti ibi tí a bá dé ní láti gbé ní òní kí ọlọ́run ṣe náà fún wọn ọlọ́run ṣe náà fún wa ní gbogbo tá a tí ọlá jẹ́ kí ó ṣe aláǹfààní kọ́lá jẹ́ kí a lè lò kó jẹ́ kí gbogbo abá mi tètè lérè e. gbogbo àwọn pẹ́sìtì tàbá ní kí á lóde rẹ̀ kalẹ̀ ká fi sí wa.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 Hallelujah. tí gbogbo agbọ́dọ̀ mọ̀ nínú ẹ̀sìn wa nínú lẹ́kṣọ̀ tó ti kọjá wọn sàlàyé fún wa ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó ṣe pàtàkì fún wa tá a gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀sìn wa òun náà ni máa ìfàtò dínì ìsìlámì bíi àdìlà òun náà ni ká mọ ẹ̀sìn islam kéwàá ti ká mọ ẹ̀sìn islam lásán bíi àdìlà ká máa pẹ̀lú àwọn ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa àbí muslim ana muslim oríṣiríṣi èdè táwa fi wí àwọn àmọ̀ pé mùsùlùmí ni wá àmọ́ kí mùsùlùmí tó lè jẹ́ mùsùlùmí tó wà lórí àmọ̀dájú àyàfi kó mọ ẹ̀sìn rẹ̀ bìlà àdìlà pẹ̀lú àwọn ẹ̀rí so kí ni nǹkan tí a ń pè ní ẹ̀rí òun náà ni kí ni nǹkan tí Allah subhanahu wa ta'ala sọ kí ni nǹkan tí ànábì sọ kí ni nǹkan tí àwọn sọ̀hábà sọ òun náà ló fà á tó jẹ́ pé ẹ̀sìn Islam gbogbo dábàá ṣe tó wá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn agbọ́dọ̀ máa wá ẹ̀rí fún ni ìrún tá à ń kí yìí kìí ṣe òrí ẹni kankan á rí i pé ẹ̀rí wà fún ni láti náà Al-Qur'an àti Sunnah Nabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọjọ́ ti kọ̀ọ̀kan tí à ń ṣe tó wá ti ní ó kọ ẹ̀sìn nú agbọ́dọ̀ rẹ́rìí أحدث في أمرنا هذا ما ليس منه فهو عذر عندما في كان ثم دع مكالة سنة جوائي كيو سنة تلك فهو عذر موجع قد موجع الآيان كيوا سنة موجع الآيان nìkan irú ẹni tó ṣe náà yóò lẹ́tọ̀ọ́ sí yá tó wá díjọ́ òbí àti ara wọn torí pé kò pa tító pẹ̀lú kẹsí ànábi ti mú wá nù nígbà tí ẹ̀sìn dáhùn ti pé. sọ látara di eléyìí àkọ́ èyí tó jẹ́lẹ̀ kejì inú ìpìlẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ òun náà ní pé ká mọ ẹ̀sìn Islam pẹ̀lú àwọn ẹ̀rí owó tábà ṣe ìfipá àmàkírun lásán ọba tó dá wọn ti pa wọn láti bó la nàbí sọ̀rọ̀ wàhálà alẹ́ wọn sọ́lá kó ló ti sàlàyé rẹ̀ fún wa. kí la wá ń pè ní alìsílám àbá ní wàhúwà lè fi ìsìlámù lè la ibi tàwé òun náà ní ìjùpájú tẹ́lẹ̀ alìsílám òun náà ní pé kí yóò sọ̀rẹ́ dà ibi gbogbo tó bá tì mí lọ ibẹ̀ náà Allah subhanahu wa ta'ala bi tàwé pẹ̀lú pé ní yóò ẹni tí ò bá di Allah subhanahu wa ta'ala lọ́kàn so tí máa ń fẹ́ra ẹ̀ mùsùlùmí ajẹ́ pé kò ju pàdé tẹ́lẹ̀ fún un ìsìláàmù rẹ̀ èyí ṣe ìsìláàmù gidi so ìsáàpè ní tàwé gbogbo àná lọ́nà òun náà ni pé Allah subhanahu wa ta'ala ká máa wà orúkọ fún níbi orí bí iṣẹ́ rẹ̀ tí máa ṣe ká má gbàgbé ẹnìkan lè pààyàn bí ọ̀dọ̀ sí Allah subhanahu wa ta'ala ká má gbàgbé ẹnìkan lè ṣe àǹfààní fún yàn bí ọ̀dọ̀ sí Allah subhanahu wa ta'ala ká má gbàgbé ẹnìkan lè fún yàn lọ́mọ bí ọ̀dọ̀ sí Allah subhanahu wa ta'ala ká má gbàgbé ẹnìkan lè para nìyàn àbí ṣe tí Allah subhanahu wa ta'ala fẹ́ bẹ́ẹ̀ máa ń lọ́bi kan a máa ní ibi tó ń lọ yìí àbẹ́ yẹn ń sọ̀rọ̀ kan a máa láwọ̀ tó ń sọ yìí kò bá ìsìláàmù mọ̀ wọ́n wá fún ọlẹ́rìí láti lọ Al-Qur'an àbí wọ́n fún ọlẹ́rìí láti súnà Nabi sallallahu alaihi wa sallam tó bá jẹ́ mùsùlùmí òdodo yìí tó sì náà ni pé ọ̀hún ni tẹ̀mí ẹ̀yà wà àbáànà yàní agbọ́ wà àbáànà a tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwùjọ wa yìí tẹ̀mí iná nìkan ni wọ́n wá ṣe wọn ò ní ti wà àbáànà tẹ àkọ́kọ́ nù àwọn ìdí ìráyè láti gbé ní ti ọdún tẹ̀lé àwọn sàárẹ̀ ànábì ìwọ̀n ìdájọ́ sí ìtẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam níjọ́ tó wọ́n ti ń gbọ́ pé eléyìí ní súnà tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ wọ́n sì máa tẹ̀lé náà nù tí àwọn sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n wà níbi kan tí owó ọmú sí lọ́wọ́ kó tó di pé ọtí ti èèwọ̀ fún àwọn àlùmọ̀ ànábì sallallahu alaihi wasallam bàbá wọn ti sọ̀kalẹ̀ náà nígbà wọn àlẹ́ òsèlú àwọn pé ọtí ó ti di èèwọ̀ láti ẹni tòní lọ tò fún ogun ẹyẹ àtẹni tó ti bùjẹ sínú kọ́ọ̀bù àtẹni tó wà nínú kòtú inú kòkò tó pé bá pa sí gbogbo ẹni wọn yí dànù lẹ́ẹ̀kan náà tó jẹ pé gbogbo ògbóló màdínà ni wọn ń sà fún ọtí ní àsìkò tá a sọ yìí tò àwọn bàbá ànábì báwọn ti máa ń ṣe nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nígbà tí ayé àyè yàgò sọ̀kalẹ̀ bí wọ́n ti bọ́ wáyé wọ́n kàn bẹ̀rẹ̀ sí wá gbogbo àtọ̀tán rí tòkì wọ́n ti bẹ̀rẹ̀ sí dààbò yìí ìgbé a àwọn ọ̀sán pé oríṣi ọtí bá tó lọ jà mí tó rí ìjà àbòrán mi tó gbogbo ọ̀rọ̀ tẹ̀ láti ẹ̀hún lẹ́sẹ̀kẹsẹ̀ ní wàrà àti ìlànà ẹ̀ nítorí pé ikú tó bá ti káyà máa fi dẹ́yẹ̀ wà á jẹ́ pé àtẹ́bí dọ́dọ̀ yẹn kò tẹ̀lé lánàá ẹni ń sọ pé a ẹ̀mí ọ̀padà máa lo ìjà ọ̀tọ́ wáyá ẹ̀ ó kù díẹ̀ ẹ̀ kíní kan ló fà á tó èyí dájọ́ sí àti àwọn ọ̀sán àdàwọ̀ sàárà ẹ̀mí wa ọwọ́ wa kọ́ ló wà àlàáfíà wa so irú ẹni bẹ́ẹ̀ òun náà máa ní ìlànà ìgbé tọ́lájọ́ bẹ́ẹ̀ ní mẹ́ẹ̀ẹ́dógún ààbùn pàdé gẹ́gẹ́ eléyìí èyí sọ̀rọ̀ àyè sọ so nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ni ẹni tá a rí lánàá ẹni tá a dágbé fún abájọjọ lọ sùn àwọn sì kì í wọn òun sì ní jí má so gbogbo eléyìí sọ wọn ṣẹlẹ̀ sí wa kí láwọn ọmọ ọlọ́sùn hàn wọ́n tààrà táwọn wá ní ẹ kíní kan ní dàbí lórí táwọn ní kíní àbí àwọn èèyàn ní ojú àwọn èèyàn ní ni àbí àwọn ọmọ ògbó bóyá mo ti kíní kan ní gbogbo gbogbo gbogbo àwọn èèyàn tí kúbá ti dé bí ẹ̀jẹ̀ ń lọ kí n lọ tún ṣe mọ́ kò sí bí ẹ̀jẹ̀ ń padà kí n lọ àmẹ́ni tó kù díẹ̀ káàtó sí mọ́ níta bá ti ṣe níṣẹ́ níta bá ti wù níwà òun náà láàrẹ̀ lè jẹ́ arájọ́ Allah subhanahu wa ta'ala tó bá wọn tàbí àlẹ́ mi ṣe máa ṣe nù òun ìdájọ́ sí ìtẹ̀lé àtẹ̀yẹlẹ́ mi fi ń jẹ́ lóbi jẹ́ pé àwọn ni mùsùlùmí àkọ́kọ́ àwọn ni mùsùlùmí gidi ẹlẹ́ẹ̀kẹta ní ẹ̀ ń dáàbò ní màtó mùsùlùmí gidi lè yàn wọ̀lùkùlù tún ní ẹ̀ṣin kí ẹ̀ ọkọ̀ bọ́ tẹ̀ kó níbi ẹbọ ẹbọ bó ti wò ó kéré ma bó ti wò ó tóbi ma ẹ̀ gbọ́dọ̀ kọ́ bá wọ́pọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ èyí ò fẹ́ jẹ́ mùsùlùmí inú àwọn ẹgbẹ́ káwọn búra pẹ̀lú nǹkan míì àlọ́sí àwọn ọmọ àwọn ọ̀wọ́ tààlà ẹlòmí òní mo fi àlẹ́ mi búra mo fi ilẹ̀ méjèèjì búra mo fi sọ́nà méjèèjì búra mo búra pẹ̀lú ẹlòmí òní ẹ̀kọ́ bàtà ẹlòmí òní àgbà fún méje lèyí jẹ́ gbogbo èsì ilé ìwà tẹ́lẹ̀ búra àlọ́sí àwọn ọmọ àwọn ọ̀wọ́ tààlà òṣìríkù náà ní eléyìí náà tó yẹ pé èèyàn gbọdọ̀ jìnnà sí inú àwọn ẹ̀kọ́ tó yẹ pé àrẹ́bí ni wọ́n pamọ́ táwọn èèyàn kàkú láwùjọ wa níbí látọ̀ọ̀tọ̀ àwọn ẹgbẹ́ oríṣiríṣi ká máa pe orúkọ ṣéwù ká máa tọrọ nǹkan lọ́wọ́ ṣéwù ká máa fi ìbàlẹ̀ fún ṣéwù gbogbo àwọn nǹkan báyìí ẹbọ ni ní ilé àwùjọ wa ṣe pé àwọn èèyàn kà á fún ọmọ pé ẹbọ ni nínú àwọn ẹbọ òun náà ni ká máa lọlé olóògùn òògùn ṣíṣe ṣírkù ẹbọ ni ṣírkù ẹbọ ni nínú àwọn ẹbọ ṣíṣe òun ni ká máa lọlé ìyẹ̀wíwò àbáyẹ kìí ṣe nǹkan tiẹ̀ o àbáyẹ kìí ṣe kíníkan tiẹ̀ o yóò fara ba yín wò wọn náà ẹ̀wọ́ ni wọ́n ń ṣe nítorí pé kéèyàn ó sọ pé nǹkan báyìí ó tẹ̀lé lọ́la kò sí lára ẹnì kankan sábà kò sí lára ẹnì kankan wà òògùn oríṣiríṣi tí wọ́n ń ṣe tí wọ́n sọ káàkiri ń bẹ lára wọn ẹlòmíì fẹ́ ṣe nǹkan wọ́n ní ìjọba fẹ́ra yín òsì lẹ́mọ̀ lẹ́nu lẹ́mọ̀ bá lẹ́nu bá yín lò ẹlòmíì wọ́n lómi ni ẹlòmíì wọ́n ní iná ni pé àtọ́gbà àti àwọn ìjọba ti fẹ́ra yín báyìí omi ò máa pa ni ìràwọ̀ máa para wọn ni gbogbo eléyìí ti ààyè sọ̀rọ̀ ààyè sọ̀rọ̀ ráwọ̀ ni tó jẹ́ pé kò sẹ́ni tó nímọ̀ nípa ìdí ẹni tí bá ti wá ń pàṣẹ mára tí wọ́n máa ń sọ pé ẹ̀wọ̀n náà nímọ̀ nípa rẹ̀ irú ẹni báwọn ti gbé ẹ̀ dípò àwọn subhanahu wa ta'ala irú ẹgbẹ́ òdi di ẹlẹ́bọ. tó eléyìí òun náà ni àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó kó sínú káàdì mọ̀ pé a ah, mùsùlùmí ni ní tó alákọ̀ọ́kọ́ òun ni pé ẹgbà fún àwọn subhanahu wa ta'ala pẹ̀lú kí kàn pẹ́ra ẹni mùsùlùmí lásán lọ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alẹ́sàn ipò ipò alẹ́sàn yìí òun náà ni ipò kéèyàn dé kó o pé téèyàn bá ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala kéèyàn ọmọ jọ́sìn fún bíbà tó yẹ pé kí ń rìn yàn báyìí nígbà tó tó wà wájú ẹni tí ń wòyàn ṣe á ti rẹ̀ ṣe àkọ́tù ṣe fẹ́ bí àgbàkà wà lájú Allah subhanahu wa ta'ala gbogbo gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí yẹn wọn pàtó fún nígbà tí ẹ̀ bá wà níwájú Allah subhanahu wa ta'ala. sọ àbára ni wọ̀kúlù mọ̀tàlá ti láha arkan gbogbo ìpele kan mọ́tàlá sọ fún ara yìí àrìsán Ariman, àrìsán mẹ́tẹ̀ẹ̀ta ló ní orígun ó ní pílà ó jẹ́ pé pílà yìí tó wá di yẹ̀ fún bẹ́ẹ̀ èèyàn ó yọ kúrò nínú orígun tí a sọ nínú ìpele tí a sọ fún àyè fílà kan fílà islam tó wá di wó fún yàn kò jẹ́ mùsùlùmí má fílà kan fílà iman tó wá di wó fún yàn kò jẹ́ mùmìnì má tí fílà islam bá di wó fún yàn kò jẹ́ mùsùlùmí má. tó o wá ní barakanu islam àwọn orígun islam ń tiẹ̀ hamsa márùn ni. alákọ̀ọ́kọ́ shahadatu ala ilaha illallah òun náà ní pé kéèyàn jẹ́rìí pé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ kéèyàn wá jọ́sìn fún àyàfi Allah subhanahu wa ta'ala ìtumọ̀ la ilaha illallah òun ìbínú ibi kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ kéèyàn máa jọ́sìn fún àyàfi Allah tá a bá ní kò sọ́ba kan kéèyàn máa jọ́sìn fún àyàfi Allah á sọ pé ọ̀rọ̀ yìí ó rọrùn nítorí pé àwọn èèyàn jọ́sìn fún Ọ̀ṣun àwọn èèyàn jọ́sìn fún Òṣogbo àwọn èèyàn ti Ṣàngó àwọn aláwọ̀lá iṣẹ́ wọn ti láàdà wọ́n ti Uzza wọ́n ti màdáàdà gbogbo àwọn oríṣiríṣi oṣù àlàwọ̀ yẹn sì tó ajẹ́ pé tàbá ní kò sẹ́ kò sẹ́bà ní ẹ̀ńjọ́ tó máa bẹ̀rẹ̀ ọ̀sùn láàrín ọ̀tá ni pé kò àwọn yẹn jọ́sìn fún ọlọ́ọ̀tọ́ àmọ́ àwọn yẹn ò lẹ́tọ̀ọ́ rẹ̀ wọn ò lẹ́tọ̀ọ́ kan jọ́sìn fún kò yẹ káwọn yẹn wọn jọ́sìn fún bẹ́ẹ̀ àwọn yẹn wọn kọjá àlà tí wọ́n ń jọ́sìn fún wọn tí wọ́n kò wọlé àwọn subhanahu wa ta'ala tó kájẹ́ yìí ipe kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ ìjọsìn àyàfi àwọn subhanahu wa ta'ala wa anna muhammadan rasulullah káàdì jẹ́ ibi tàbá tí wọ́n pè é lójijẹ́ àwọn ọ̀dọ̀mọ́ wọn wò pé ta ló ránṣẹ́ yàrá àgbàgbọ́ yẹ kó máa gbà ó yẹ kó tẹ̀lé ní e. ẹ̀ máa jẹ́ wọn dáwọ́tù sára lẹ́mí sọ tó sì lálàáfíà ìlú ẹni bẹ́ẹ̀ àjẹpé ń dáwọ́tù ìṣẹ́dá lẹ́mí sọ wàhálà lọ sílẹ̀ tó wá jẹ́ fún àníyàn. ẹlẹ́kẹ̀ẹ́ta orí ìmọ̀ọ́mù sọ̀rọ̀ ìmọ̀ akíhùn ká máa kírun dúró ká lásìkò rẹ̀ ká ní jàmá tó wájẹ́ pé obìnrin jàmá sọ̀rọ̀ kálọ́ wá sọ̀rọ̀ nípa àrùn yìí ìbọ́sẹ̀ ọlọ́kọ̀ ń nínú láti ọ̀rọ̀ pa àlùalá ká mara kó nínú bẹ́ẹ̀ láti rí ọ̀rọ̀ ìwẹ̀ kó láti kó láti kó láti ìfà làlá jẹ́ mi jẹ́ gbogbo eléyìí ni mùsùlùmí gbọdọ̀ lọ lè bá mà bóòlù bóòlù ti máa kírun bóòlù pé òun ló pé ó ti kó sínú nǹkan tó bá jẹ́ tó ní mà ó ti kó sínú tó bá jẹ́ tó ní mà nígbà tí èèyàn ti wádìí pẹ̀lú ẹ̀rí agbọ́dọ̀ mọ ẹ̀rí tó ní akírun ká mọ ẹ̀rí tó ní agbára àlá ká mọ ẹ̀rí tó ní àwọn kaba yìí ló bá lọ́la wa jẹ́ ká mọ ẹ̀rí tó ní àwọn kaba yìí òun ni ó gba ìmọ̀ wa jẹ́. tó ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wọ̀nyí dá àfáà kan àbí ẹ̀ kí náà wọ́pọ̀ rẹ̀ mísánà mọ́sáàsì kan mẹ́lòmí dáná òsì ní mẹ́lòmí lọ́ni lọ́wọ́ gbà káàkiri sábàtì wà lọ gbàgbà lọ́nà ìjọba ìbálò sí àìsí òsì yóò dínkù nínú àwọn àǹfààní tó fún àwọn gbàgbà láwùjọ wa òun náà ní kí ni á fẹ́ padà àwọn padà ní wọn fún àwọn ọ̀nà ó sì ba ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sọ́ọ̀mù rọ̀mọdán àwọn ọ̀gá àti àgbàdá yìí inú òkú pẹ̀lú àwọn òkú ẹ̀sìn Islam agbọ̀dọ̀ gbá ni túláàjì ni kí o bá ti pé yẹn ní excuse tí òbí jẹ́ kó gba àwẹ̀ yẹn àbẹ́ yẹn kó sínú àwọn tí wọ́n yọ ọ́lẹ̀ pé kó má gbà wọ̀nyẹn gẹ́gẹ́ so yìí dáa tó ní òkú kan lónìí wò. jẹ́rìí pé kò sí ẹjọ́ lẹ́tọ̀ọ́ ká máa jọ́ ti pàdé Allah subhanahu wa ta'ala òun náà ní àyà tó wà ní sọ́dọ̀ Ali Imran ní àyà ìsìn tó gba kalẹ̀ lè wò ó sọ pé shahida Allahu annahu la ilaha illa hu ó ní àwọn ṣe pé ìmá rẹ òun náà ló wà òun náà ló fi àjẹ́ tó wà níbi ọ̀gbọ́dẹ̀ àìsíámà ẹ̀lómi látara kó kẹ́kọ̀ọ́ látara kó ní mímọ̀ wà á ti gbogbo nǹkan tí ò lè fojú bọ̀ nínú ṣẹ̀ríà Islam ní àìjá fún wọlé náà dáadáa yóò lè mi ti di àìní ti jẹ̀rẹ̀ àgbẹ̀jẹ̀ nínú onímọ̀ àìtọ́ bá jẹ́ ọ̀rọ̀ yẹn mẹ́sìn ó lè ní àìjá wà wò dáadáa ẹ̀ wà mẹ́sìn wà ti bá gbà láti gbé ọ̀yẹ̀ bá mẹ́sàn fún ọ̀rọ̀ yẹn ni yóò wá lóun ṣe kí ni òun ṣe research so látara research rẹ̀ tó Islam yóò wá sọ ní ìwọ̀ látara research alhakim kò sí ọba kan tó lẹ́gbàá tí wọ́n jọ́ ti fún àyàfi Allah subhanahu wa ta'ala alaziz ọba tí agbára rẹ̀ tóbi ọba tí agbára rẹ̀ lè kókó gbígbá mọ̀ ẹ̀ tó bá gbá yàn mú báyìí tó ìwé kò sí ẹ̀ tó lè bọ́ bẹ́ẹ̀ alhakim ọba ọ̀jọ̀gbọ́n so Allah subhanahu wa ta'ala tó bá ń lọ ẹ́ńtù lásán ni fún wa kó ti ní agbára kó ti lé kókó tó tí ọba máa fi alhakim tí ọba máa fi hikima fún gbogbo ayé ni ọba ti parẹ́ kó lórí ayé gbogbo ní ó ti kọ́kọ́ jẹ́ yìí ike òun nìkan ló lẹ́tọ̀ọ́ káwọn ọjọ́ sùn. àwọn ẹ̀ka náà jẹ́ yìí àwọn onímọ̀ tí wọ́n dúró dédé àwọn náà jẹ́ yìí. kábàá lọ́wọ́ nínú àyà yìí àfáà ní wọ̀n màá náà ìtumọ̀ ẹ̀ náà nígbà tí àbájọ́ sì fún kàmá anahu lẹ́sẹ̀ lẹ́hùn ṣẹ́rí kù fi múlìkì gẹ́gẹ́ bí àtẹ́gbọ̀rọ̀ pa nǹkan ní ìpapọ̀ mọ́ níbi nǹkan tó ní kápá níbi ọlá rẹ̀ yà níbi nǹkan tí Allah subhanahu wa ta'ala lè ṣe gbogbo ẹ̀ àgbọ̀rọ̀ pa nǹkan ní ìpapọ̀ mọ́ pé ẹlòmíì lè ṣe ẹnìkan sọ ìdáyẹ ni wọ́n sọ fún yín pé ẹ wá yá ẹ wà lẹ́lẹ̀ kọ́ yóò pa yẹn tòkọ́ ti wọ́n lọ sí wọn ti pa ilé yìí dàrú níbi ẹ lọ́kàn bá ló sọ fún un pé àbáwá yóò pa tòtò ayé pé àbá rẹ̀ kan fún àrẹ bá mọ̀ nípa àwa yóò pa ni ṣebí yóò lọ gbé ọ lọ wípé ọlọ́pàá mú ẹni àwọn kàmá wa kẹfín ẹni tá a lè sọ pé á òun ló pa ẹni yìí òun náà ní ẹni tá a bá rí ife gbà lọ́wọ́ ó mọ̀ lọ́wọ́ alùpùpù ara ní ẹ̀rí fún ipe ìyàní ìjẹ́ ìlú ìsọ̀rọ̀ àti tó lẹ́tọ̀ọ́ káwọn àjọ sùnmọ́ àbíọ̀bá sùnmọ́ àlọ́wọ́ tààlà ẹ̀rí tí ẹ̀rí kálájú wá tó lápadà yá táwọn tó ń ka síwájú sí àmọ́ mú ẹ̀rí àwọn tó kù wá nínú òkú ẹ̀sìn ìsìlámù àlùdà sọ fún wa tó abẹ́ àwọn sùnmọ́ àlọ́wọ́ tààlà kí wọ́n tà sí àlékún àgbọ́yé rẹ̀ fún wa kó wọ́n tà sí àlékún mímọ̀ fún wa nínú ẹ̀sìn ìsìlámù. Insha Allah kí gbogbo wa kí á títí ra wa èyí wọn kíra àdé kábọ́ sínú àdé ìgbàlá yìí gbàlá wa ní àsìkò púpọ̀. bí wa bá lọ wò ó a rí pé àhàdé tó wa ibi tí a bá àdé lọ rí wọn náà ní àdé tó ẹlẹ́ẹ̀kejìlá wọn náà fẹ́ kà lónìí àbí.